اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba tí ó tún yọ̀ǹda fún èmi àti rẹ láti máa bẹ níjókòó tòní ní mùsùlùmí ọlọ́run má ṣe wá ní kèfèrí láéláé mo sì jẹ́rìí pé ọlọ́run ọba yìí ó nìkan níjọ́sìn tọ́ sí ní tòdodo ọ̀kan ṣoṣo sì ni kò pé méjì ìbẹ̀lẹ̀ mẹ́ta mo sì jẹ́rìí pé òun ló rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kó máa jẹ́ ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo àgbáńlá ayé pátá ìkẹ́ àti ọlọ́lọ́run kó máa bá aṣíwájú ẹ̀dá tí ń jẹ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn aráalé rẹ̀ tí wọ́n mọ̀ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lò gbà kó má dáwọ́dó lérí àwọn wọ̀nyí kó kárí gbogbo mùsùlùmí àgbáńlá ayé pátá tí ó yà wá náà lẹ̀ lẹ́yìn eléyìí akíra wa ní kíkí tí ọlá àti ọlá pé assalamu alaikum wa rahmatullahi wa barakatu lánàá a ń gbé àyà ẹlẹ́ẹ̀kẹrìndínní àádọ́ta nínú súra ẹlẹ́ẹ̀kẹfà à ń gbé yẹ̀wò súra 6 àyà 46 suratul an'am àti ìwà gúnlẹ̀ níbi àyà náà tí àsìkò fi lọ. À ń ṣàlàyé àwọn in tó lè ṣokùnfà kí ìrírí èèyàn kó lọ kí ìgbọràn èèyàn kó lọ kí ọkàn èèyàn kó sì di nǹkan tí a dípa. a ṣàlàyé fúnra wa pé ọ̀nà méjì òun ni ó pín sí iná là ń sọ ni pé etí ojú ọkàn à ń ṣe àlè ìntìfáàrù pẹ̀lú wọn ìyẹn pa ń jàǹfààní wọ́n wúlò fún wa a ṣàlàyé pé àlè ìntìfáàrù bíi hìmá. yankosimu ila kismeini ọ̀nà méjì ni ṣàǹfààní pẹ̀lú àwọn ẹ̀yà ara tọ́lọ̀ ń fún wa yìí ló pín sí a sọ pé alákọ̀ọ́kọ́ ni alkaoni èyí tó hàn sí gbogbo ẹ̀dá òun ni kéèyàn létí kí wọ́n pé èèyàn kéèyàn jẹ́ ho kéèyàn máa lọ kó rí kòtò kó mọ́ kó bẹ́ẹ̀ kó yà fún tàbí kó fò bó bá ṣe é fò àwọn yẹn kaoni ṣùgbọ́n àṣàrẹ̀yìn òun lè tó ṣe pé a lè mọ́ a lè fojú rí lóòótọ́ ojú ń bẹ ó ràn kalẹ̀ ṣùgbọ́n ojú mọ́kò gọ́tà mọ́kò kòtò ni ní tí ó fi lè ṣàríwòye sọ̀rọ̀ ọlọ́run tí ó fi dẹni tó mọ̀nà látara ọ̀rọ̀ ọlọ́run tí ń gbọ́ àti àwọn àmì ọlọ́run tí ń rí torí pé àwọn àyàtúlá náà àmì ọlọ́run náà yankọ́símù àwòtànkọ́símù ìlà kìsmẹ́ẹ̀nì méjì ló náà pín sí. àwọn àyàtúláì àlìkàwùníyà wà àyàtúláì àṣẹrẹ̀ìyà àwọn àmì ọlọ́run èyí tó jẹ́ ìta àfojúrí gẹ́gẹ́ bí òru gẹ́gẹ́ bí ọ̀sán gẹ́gẹ́ bí òkè gẹ́gẹ́ bí ilẹ̀ ìràwọ̀ òṣùpá àtàwọn ẹ̀yà ara wa tá a rí àmì àṣẹrẹ̀ẹ́yà ọ̀nà ń bẹ àwọn àmì ọlọ́run gẹ́gẹ́ bí ogún pínpín bọ́lọ́run ṣe ṣàlàyé ogún pínpín inú Qur'an àyàtúlá ìṣẹ̀rẹ̀ẹ́yà ni àtàwọn míì bẹ́ẹ̀ àwọn àyàtúlá àlìkàùníyà yìí àwọn àmì ọlọ́run tá a fojú rí yìí ojú ó mọ̀ rí wọn ṣùgbọ́n kò ní tara rẹ̀ wòye kó fi mọ̀ pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo níjọ́sìn tọ́ sí nítòdodo àwọn àyàtúláì àṣàríyà àwọn àmì ọlọ́run tó jẹ́ ti ń ṣẹ̀ríà tí wọ́n ń kà fún wa nínú Quran etí tí ò bá sí ìǹtìfáàù fún etí tí ò sáǹfààní tó jẹ ní pé ń bẹ yóò mọ gbọ́ ọ̀rọ̀ yẹn lóòótọ́ kàò níyàwó àpé lòdì ṣùgbọ́n kò ní jẹ àǹfààní ṣàríyí kò ní gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé tí ó fi wá dẹni tó mọ̀nà látàrọ̀ ọ̀rọ̀ tí ń gbọ́ gẹ́gẹ́ bí ìta amúwálànà pé nínú àwọn tó ń ṣokùnfà rẹ̀ ọ̀kan ní nifak tọ́lọ̀ ń sọ nínú suratul munafikun pé dálíkà bí anahum amanu thumma káfàrú fatubi ala kulubihim fahum la yafqahun wọn ò ní gbọ́rọ̀ ọlọ́run ọba ọkàn kò ní lè fi gbàgbọ́ yé ọ̀rọ̀ ọlọ́run asàlàyé náà ní tẹ̀fsìrì tó sẹ́yìn wípé ọkàn la fi ń gbàgbọ́ yé torí pé lómi ní ìbọ́pọ̀lọ́ la fi ń ru ọ̀rọ̀ ṣùgbọ́n ọkàn gangan ẹ̀rí páwọn Yorùbá náà gbà wọ́n ní ẹ̀ ọkàn rẹ̀ ò sí ń bẹ̀ àmọ̀ǹsẹ̀lẹ̀ ẹ̀rí pé èèyàn ojókòó èèyàn ó máa wò báyìí èèyàn ò sì ní rí ti ń ṣẹlẹ̀ tó ń ti pé èèyàn lajú torí pé wọ́n lọ́kàn rẹ̀ ò sí ń bẹ̀ àṣé bójú bá rí nǹkan ọkàn ni ó gbọ́ yé kó tó di pé làákàyè níṣẹ́ tí ó ṣe ń bẹ̀. Naam, òun làwọn ń ṣàlàyé lánàá àwọn tí ń ṣokùnfà kọ́kàn ó dí pa. Ibi táwa bá dé òun ni àlẹ́ ojúbù wàtàkàbùrù ìjọra ẹni lójú àti àtàkàbùrù ìgbéraga ìjọra ẹni lójú àti ìgbéraga amú ìtàn kọ́rùn amúwá lánàá tí ntọ́fà tó náà fi dẹni tí ò gbọ́rọ̀ ọlọ́run yé tó ń ti pé nù jọ Musa òun náà ni ọ̀lẹ̀ ojúbú wàtàkàbò ó jọra rẹ̀ lójú ó gbéraga a sì sọ ohun tó gbẹ̀yìn ẹ̀ kódà ànábì sallallahu alaihi wasallam ẹgbàá wa ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹni onígbéraga kan ó máa rìn lọ ilẹ̀ ó sì gbé mi yàtà jálíjálì dánàbí sọ̀kan nù yóò wá di ẹni tí ó mọ tàjálíjálà báwọn nínú ilẹ̀ kò ní kú títí dijọ́ gbèǹde ilẹ̀ ó gbé mi inú ilẹ̀ ni ó wà tí ó mọ ké tí ó mọ han bí aago ṣùgbọ́n kò sẹ́ni tí ó gbálẹ̀ yóò mọ jẹ́ ẹ̀san ìjìyà tí ń bẹ fún àwọn àyà yòókù pẹ̀lú ògùn ọlọ́run aya forty six àwọn èyí tó kà nínú sọ́ọ̀tù àtàfi ń ṣàlàyé okùnfà kéèyàn ó mọ̀ ríran gbọ́ràn àti lo ọkàn yìí ti sọ́ọ̀tù lè gọ́ọ́fìr ibẹ̀ láti bẹ̀rẹ̀ súra ogójì nínú Kùránì aya karùndínlógójì ṣùgbọ́n aya tá a ti lọ ní sọ́ọ̀tù lànà aham aya forty six tọ́lọ̀ ń sọ pé a'udhu billahi minash shaitanir rajim suratu an'am qul ara'aytum in akhadha Allahu sam'akum. قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله انظر كيف نصرف الآيات ثم هم يصدفون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم abẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run tìrọ̀lẹ́ tòní pẹ̀lú sísáàdì ọlọ́run kó lọ́dọ̀ àṣẹ ìtọ́nù ẹni ẹ̀kọ́ ẹni ègbé ọlọ́mọjúra yìí láàrin wa bisimilahi rahmani rahim ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ àláìra ọlọ́ni kò lára ìtum in akọ́dà lọ òsàmọ́ akọ́mù wà abẹ́sán ọ̀rọ̀ kún wọ́n kọ́ta mà alákùlù bìkún mẹ́ni ilẹ̀ ọ̀nà gọ́yìrò lọ ìyá àti kòmbi. انظر كيف نصرف الآيات ثم هم يصدفون أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر فنصرف الآيات ثم هم يصدفون ọlọ́run ní àrọ̀ àyín tó إن أخذ الله سمعكم. ẹ مي mi ẹ sọ fún mi ẹ fọ èsì bọ́lọ́run ọba tó bá mú ìgbọ́ràn yín àti ríran yín tó mú lọ. àti ríran yín bẹ́ẹ̀ tí ọlọ́run ọba tó sì di ọkàn yín pa mẹ́ni ilá ọ̀gán ẹ̀rọ lọ ìyá àti kòmbì yìí ta ni ẹni náà yàtọ̀ sí ọlọ́run ọba Allah alimalu ẹni tó ṣe pé nìkan níjọ́sìn tọ́ sí yá àti kòmbì tí ó fún yín ní ríran míì yàtọ̀ sí tọ́lọ́hún tí ó fún yín ní ìgbọràn míì yàtọ̀ sí tọ́lọ́hún tí ó fún yín lọ́kàn míì yàtọ̀ sí tọ́lọ́hún ẹwí mi tàlẹ́ni tó lè ṣe bẹ́ẹ̀. ó ń borí kẹfà ló sọ rí fúnni àyà bí sọmáhùn yẹ sí ikú. àwọn tí wọ́n máa ń jẹ́ kó lọ bẹ́ẹ̀ là alákọ̀ọ́kọ́ ni anifak ìwà munafiki àti ṣàlàyé ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni alikufuru wa takdib pípé ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ pípé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba nírọ́ àti kíkọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba alẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni aldunub wálímà áásí àwọn ẹ̀ṣẹ̀ àti yapa àṣẹ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin ni alọ̀rọ̀júbù wa takabur ìjọra ẹni lójú àti gbéraga nínú suratul Ghafir súra ogójì nínú Qur'an àyà ìkarùndínlógójì bẹ́ẹ̀ sura forty àyà thirty five suratul gọ́fìr ìwọ tó o bá mú lọ́wọ́ ìwọ náà máa wò ó torí tí ń là fi ń ka suratul gọ́fìr. الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يتبع الله على كل قلب متكبر جبار الذين يجادلون في بغير سلطان يطعون كبر مقتا عند الله كبر مقتا الله وعند الذين آمنوا كذلك يطبع الله على كل قلب على كل قلب متكبر جبار ọlọ́run ní ẹ̀fẹ̀ tí yín lẹ̀ alẹ́dínà yujadiluna fi ayati Allahi gbogbo àwọn tí wọ́n ń jiyàn àwọn àyà ọlọ́run bá a bá pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ nù Qur'an wọ́n ó máa jiyàn ní wọ́n lọ́lọ́run ọba mẹ́ta lọ́kan ní e àwọn tó sì wí bẹ́ẹ̀ ẹnu wọn náà kò lérí ẹ̀ mẹ́ta lọ́kan àwọn kan pé mẹ́ta ni wọ́n gbogbo wọn wọ́n sì ṣe ọgbọọgba wọ́n dọ́gba bàbá ìyá àti ọmọ àwọn kan ní rárá bàbá ẹ̀mí mímọ́ àtọmọ bàbá ẹ̀mí mímọ́ ọmọ ọ̀kan náà ni mẹ́tẹ̀ẹ̀ta wọn ò sì jura wọn lọ ìmọ̀ wọn sì dọ́gba kò sẹ́ni tó jura wọn lọ àwọn kan wí bẹ́ẹ̀. alladhina yujadiluna bi ayatillahi bighayri sultan. àwọn míì nù wọn àwọn ní bàbá ọmọ ẹ̀mí mímọ́ wọ́n jura wọn lọ ṣùgbọ́n ìmọ̀ wọn ó sọgbà kò yàtọ̀ síra wọn bàbá ju ọmọ ṣùgbọ́n àmẹ́ tó jura àwọn nù ẹ̀mí mímọ́ àtọmọ àwọn kan sọ bẹ́ẹ̀ wọ́n tún jiyàn láàrin ara wọn pé ta ló jura wọn lọ́nu ọmọ àtẹ̀mí mímọ́ apá kan lọ́mọ ju ẹ̀mí mímọ́ apá kan lẹ́mí mímọ́ jọmọ àwọn kan nìyẹn àwọn ikọ̀ kẹta àwọn ní bàbá ìyá ọmọ ẹ̀mí mímọ́ wọ́n jura wọn lọ ṣùgbọ́n ìmọ̀ wọn ò sí ṣọ́gbá ìmọ̀ wọn èyí ṣe nǹkan kan náà ìmọ̀ wọn yàtọ̀ bí wọ́n ti rí nìyẹn gbogbo àwọn wọ̀nyí yùjàdìlú náà fi ayá ti lá ìdèbọ̀ ìrìsùlìtọ́ ní gbogbo tí wọ́n ń sọ yìí bìgán ìrìsùlìtọ́ ní kò sí àṣẹ kankan látọ̀dọ̀ Ọlọ́run lórí tí wọ́n ń sọ kò sí ẹ̀rí kan kò sí àwíjàre kan kò sí àlàyé kan látọ̀dọ̀ ọlọ́run lórí tí wọ́n ń sọ no clear evidence no proof lórí nǹkan tí wọ́n ń sọ ọlọ́ni àwọn èèyàn tí wọ́n ń jiyàn ọ̀rọ̀ ọlọ́run mímbó ìrìnsùn lè tán ni àtàhùn èyí tó ti dé wá bá wọn Àbúrò akẹ́kẹ́ta nìyí dáńdá ìwà ìdáńdá kábùrọ̀ mọ́kọta ìdá lọ́ì wà ìdá lẹ́dí iná àmànù ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wọn nípa ìjiyàn ọ̀rọ̀ ọlọ́run ọba yìí bí ànábì wa Muhammad wọ́n ní èso òjíṣẹ́ ọlọ́run wọ́n jiyàn ẹ̀ ìrun kíkí wọ́n ní òsì ti ń Muhammad ṣàlàyé ẹ̀ ọlọ́run ni tí wọ́n sọ jáde lẹ́nu yẹn ó ó mọ̀ ìndà lọ́ì lọ́dọ̀ ọlọ́run kí wá sọ́dọ̀ ọlọ́run nìkan wà ìndà lẹ́dí iná àmànù àti lọ́dọ̀ àwọn onígbàgbọ́ òdodo ọ̀rọ̀ tí wọ́n ń sọ ìyàn tí wọ́n ń jà ọ̀rọ̀ burúkú ni ẹ̀ ọlọ́run ní ẹmọ́ ẹmọ́ ṣe mà nípa tí wọ́n ń ṣe tí wọ́n ń wíwíkúwí tí wọ́n ń sọ̀sọ̀kúsọ tí wọ́n ń tòtòkútò ọ̀rọ̀ wọn ò dédé rí bẹ́ẹ̀ ìyá ọlọ́run ọba olójẹ wọn torí pé ọlọ́run ní kàdálíkà yàtìbá ọlọ́wọ́ alákùlé kọ́líbí mùtàkàbìrin jábárin bọ́lọ́wọ́ bá ṣe máa ń dí ipa nìyẹn bọ́lọ́wọ́ bá ṣe máa ń ṣe ipa nìyẹn gbogbo ọkàn tó ṣe pé ọkàn mùtàkàbìrin ọkàn gbéraga jábárin ọkàn mọ́tòmọ́tò. Moto, moto gbogbo onígbéraga gbogbo onímọ́tómọ́tó gàrú ọkàn ní irú àwọn ọkàn bẹ́ẹ̀ ọlọ́run ní bóun ṣe máa ń di ìpànìyàn láti sọ pé nínú àwọn tó ń ṣokùnfà kọ́kàn ó di kámọ́ gbọ́rọ̀ ọlọ́run ọba yé máa táàmọ́ fi sọ̀sọ́kúsọ òun náà ni àlàrójúbù àtàkábò kéèyàn ó jọra ẹni lójú kéèyàn ó máa ṣègbéraga ìbẹ̀m̀bẹ̀ tábà wọnú súrọ́tù Fusilat súra ẹlẹ́ òun náà ni súra tó tẹ̀lé súra tá a kà súra kọkànlélógójì súra 41 ayà karùn ún ń bẹ̀ ọlọ́run tó sọ̀rọ̀ pa ẹ̀ wàkọ́ọ̀lù wàkọ́ọ̀lù kúlúùkù náà fi akínnàtì mímọ́ àtẹ́kẹ̀ẹ́ tí wọ́n sọ wàkọlù wọ́n ní lẹ́nu ọlọ́run àkínàtí ọkàn àwọn ń bẹ nínú èbìbò àti fi nǹkan kan gbá ọkàn wọn tí nǹkan kan ò lè kó sínú ọkàn náà mà. mímọ tẹ̀lé òun náà ilé. kúò níbi nǹkan tó ń pè wá sí ìrẹ́ ànábì síbi ìgbà ọlọ́run ọba lọ́kan ṣoṣo síbi ìgbà pọ́lọ́run ọba nìkan nìjọsìn tọ́ sí èbí bó ti bu ọkàn àwọn ọ̀rọ̀ tó ń sọ ní ò wọbẹ̀ mọ́. wọ́n fi ábà wá kẹrù èèyàn nìkan kọ́ etí àwọn èdídí ti di àwọn ògbọ́ràn mọ́ gbogbo tó ń sọ àwọn ò ní gbọ́ èèmù. wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn bẹ́ẹ̀ ni káfíńkà bẹ̀. wà mí bẹ́ẹ̀ nìyẹn wàbẹ́ níkà láàrin àwa àti ẹ ìjábọ̀ gàgá mẹ́mẹ́ ìwọ ọ̀kan fojú rí ni. fámẹ́l máa bá tiẹ̀ lọ èyí tí wọ́n wí náà ni ó máa wí lọ ìnànà àmìlò àwọn òní fojú ọ̀nà táwọn wà lẹ̀ táwọn náà làwọn ò máa bá lọ takaburu nìyẹn ìjọra ẹni lójú nìyẹn ẹwọnú sọ́rọ́tù yàásín nígbà tí ọlọ́run ọba ń sọ nípa àwọn òjíṣẹ́ tá a rán fáàzázínà ń nìsín asásínà ni a tún wá kún wọn lọ́wọ́ pẹ̀lú ẹnì kẹta wàkọ́lù iná ilékùn làmùsàlùm òjíṣẹ́ ọlọ́run làwa jẹ́ sí ibi tí mo bẹ́ lò ní pé ina. iná iná náà rárá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Ọlọ́run ni iná tàtọ̀ yárùnà bíkùn àhá kọlu iná tàtọ̀ yárùnà bíkùn láìlá ń tàntà ó lànàríjú máa ń nàkún kó má sọ pé mbò láti rí táǹkà súra 36 súrọ́tù yàásín olówà ń bẹ̀rẹ̀ sura 36 láti àyà ẹlẹ́ẹ̀kẹtàlá àyà 30 wádìrìbì láhùn ẹmọ láti 30 ọlọ́ni wádìrìbì láhùn fún wọn ní àpèjúwe àwọn aráàlú kan nígbà tí àwọn òjíṣẹ́ ọlọ́run dé bá wọn nínú ìlú náà nígbà tí a gbé dìde ní òjíṣẹ́ sí àwọn aráàlú náà àwọn òjíṣẹ́ méjì Wọ́n pe àwọn méjèèjì nírọ́. Ọlọ́wọ́ ní àdádúró bẹ́ẹ̀, àwa ń kún àwọn méjì ìtàkọ́kọ̀ nì lọ́wọ́ pẹ̀lú kẹta ó di mẹ́ta bẹ́ẹ̀. Àkọlù. hum mursalun in táwọn mẹ́tẹ̀ẹ̀ta wá ń wí fáwọn aráàlú náà ní pé òjíṣẹ́ ọlọ́run la jẹ́ sí yín ọlùmọ́ antum illa basharun èsì tí wọ́n fọ̀ ní pé ma antum ẹ̀yin tẹ́ ń bá wa illa basharun misluna ẹ̀dá bára bíi tiwa nìyí wọ́n máa ma anzala rahmanu min shay'in ẹkú rọ́ ẹkú tanra yín jẹ ẹkú ọ̀rọ̀ ètè yàgbé náà yóò bá bí wọ́n ṣe ma min ọba oníkẹ́ kò sọ nǹkan kan kalẹ̀ ìrọ́lẹ̀ kan ju àwọn òjíṣẹ́ ọlọ́run ní kọlu rabbuna ya'lamu olúwa wa òun mọ̀ bẹ́yìn obama inna ilaykum pé dájúdájú àwa làmùrìsàlóhùn láìsí èméjì òjíṣẹ́ la jẹ́ ilé ikún sí yín wa ma alayna kò sí tó jẹ́ ọ̀ranyàn lé wa lórí kò sí tó jẹ́ ojúṣe tiwa kò sí tó jẹ́ iṣẹ́ tọ́lọ́run bá gbélé wa lọ́wọ́ ìlàlẹ́bà agolimo bí i tiwa ní ká jíṣẹ́ fún yín ní gbangba sì ti jíṣẹ́ náà wọ́n wá sọ àwọn aráàlú náà èsì tí wọ́n fọ́ iná tàtọ̀ yárúnábìkún ẹ ti kórí ibúra àwọn ìtàtù sí Yorùbá nù ni ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí tẹ́ ń pọ̀kan ṣoṣo lọ́la ọ́n ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí pé káwọn ó pa òòṣà ti tàtọ̀ ìyáwó náà bìkún ẹ ti kó orí ibú ẹ ti kó bá wọn sẹ́gbé nílẹ̀ wọn máa wí bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ àwọn onífà lórí kan wọ́n máa gbé kan jẹ́ kó nífà ọbọ̀fà kan jọ lérò òṣòro kí ayé kó lè ṣe kíni kó lè gún ìtumọ̀ rẹ̀ ní pẹ́lẹ̀ bá jẹ́ káwọn ó bọ́bá wọn kẹjá àwọn oṣòro ayé ò ní kún mọ́ ẹ̀kọ́ burúkú wọ̀ lónà mo ti sọ̀rọ̀ pòfẹ́sọ̀ Yorùbá kan nífẹ̀ẹ́ nígbà tí wọ́n ṣe ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ tí wọ́n tún pè ní mọ́rọ̀ọ̀sẹ̀ Ìbàdàn sékòó tí àwọn ìjàmbá ọkọ̀ ti ń wáyé ń bẹ̀ pòfẹ́sọ̀ yẹn wá sọ wípé ètùtù ní ọ̀jẹ́ kí wọ́n jẹ́ kí wọ́n ṣètùtù sí ìloro méjèèjì tí ń bẹ ní ọ̀nà márosẹ̀ ìbàdàn sékò ẹnu lóró ti ìbàdàn àti ti kólọ́hùn tí wọ́n bá ti lè ṣètùtù sí Ògún ò ní fẹ́jẹ̀ wọn yílẹ̀ ẹlẹ́mà àṣẹ ojú ló dúdú nígbà náà àwọn awakọ̀ Nàìjíríà ọ̀nà márosẹ̀ ó ṣàjòjì sí wọn torí pé ọkọ̀ ó méjì ó máa lọ tí wọ́n fẹ̀gbẹ́ kanra wọn fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ lẹ́ẹ̀kan náà àwọn ò wá mọ òfin ìrìnnà kálukú ń gbọ̀ tún yọ ń gbòsí yọ bí àwọn ọlọ́kadà tí àwọn báwọn ọlọ́kadà ẹni tí bá ń wakọ̀ ìwọ ló jẹ̀bi ní gbogbo ìgbà tí wàhálà ọ̀kadà bá ti ṣẹlẹ̀ àfi kéèyàn ó yá ṣe sùúrù torí pé ọ̀tún rẹ̀ wọ́n ó gbà yọ ó lè jásìkò tí wọ́n ló fẹ́ pẹ́wọ́ ló bá pẹ́wọ́ ní ó bá gbàgbá ní ó bá ṣubú kó sì tó ṣubú àwọn bí ogún wọ́n ti ṣe gíní wọ́n ti páàkì kalẹ̀ wọ́n ti ń nà ka àbùkù sí ọmú tó bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ olúwa rẹ̀ ó jìyà ń bẹ̀ àfi ó tún gbé bẹ́ẹ̀ òun ló sì gbàbí tí ò yẹ kọ́gbà so àwọn ọkọ̀ ọgbà náà tí wọ́n bá ti yára wọn lẹ̀ gbọ̀tún yọ gbòsì yọ gbàgede méjì yọ fófó ní ẹ́ ń ṣe wọ́n wá ń fi orí sọrí wọ́n ń forí gbára wọn ìjàmbá ọkọ̀ wá pọ̀ ó ní ìjọba fi dá àwọn àjọ ẹ̀ṣọ́ ojú ọ̀nà kalẹ̀ ńjọ́ náà tí wọ́n ń pè ní Ọ̀yọ́ State Road Safety Corps wọ́n fi Wọlé Ṣóyínká ṣolórí wọn àwọn là ń pè ní májámájá. Maja àwọn oògùn náà dá tí wọ́n lẹ̀ wọ́n ń pè àwọn Ṣàngó ńjọ́ náà torí pé fìlà pupa wọn máa dé òun ni wọ́n wá ń dá àwọn ọlọ́kọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n sì ń mójútó aré tí wọ́n ń sá pé aré ó yẹ kó ní gbèdéke ibi téèyàn lè sáré déke pé kéèyàn sáré àsápajúdé ni wọ́n wá bẹ̀rẹ̀ lórí rédíò ìpolongo fún àwọn awakọ̀ kí wọ́n mọ̀ mọ̀ sáré àsápajúdé mọ́ àwọn àlàbí ògúndé gbogbo wọn ni wọ́n ṣe ń jọ náà àwọn wà ìgbé ààrùn ìsísí ń jẹ táyà kẹ fún náà tẹ́gbogbo kankan ni wọ́n gbé jáde nìjàmbá ọkọ̀ bá dínkù àṣẹ àìmọ̀ kan ló bí ká lọ ṣètùtù bẹ́ẹ̀ bá ṣe ètùtù gba bọ́kọ̀ ó ṣe máa forí sọ́ra wọn lọ ṣùgbọ́n níjọ́ náà lọ́run tí wọ́n bá jẹ́ wọ́n ṣètùtù wọn ni wọ́n jáyé ogún Ona náà làwọn aráàlú yìí sọ pé iná tàtọ́rí àrí iná àbìkún láìlàm láìlàm tàúntàwò láyà ojú ma ń nàkọ̀ wà láyà masá nàkọ̀ mìíràn àdáàbò nàrí. ni wọ́n sọ pé láìlàm tàúntàwò bẹ́ẹ̀ bá lọ pinwọ́ ìtẹ́ ń ṣe yìí tẹ́ẹ̀ bá lọ dákẹ́ níbi kẹ́ẹ̀mọ́ sọ pọ́kan ṣoṣo lọ́lọ́run ọlọ́run nìkan ló tó sìn kápó òsàtì lánàrí jù mọ́ nẹkún bẹ́ẹ̀ bá yí ọ̀rọ̀ yìí sọ alẹ̀ yín lóko. mínà àdábùn èyí ò nìkan kọ́ àdábùn àlímù ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ yóò tọwọ́ wa jẹ yín. ìdí ó fa ọ̀rọ̀ yìí nìgbéraga pé àwọn làwọn ní gbogbo agbára àwọn lẹ́yìn lóko àwọn fi àjẹyìn ní ìsìn kò wá jẹ́ kí wọ́n gún àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run lọ́fà tó fi jẹ́ pé gbogbo ẹni tí bá ń bẹ nípò ọlá gbogbo ẹni tí bá ń bẹ lórí àga ọlá gbogbo ẹni tí bá ń bẹ nípò àṣẹ wọn èé sábà gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba lágbọ́yé nígbà táwọn àfa bá ń ṣàlàyé fún wọn torí pé ipò yẹn yóò ti rúbò wọn lójú ọlá yẹn yóò ti rúbù wọn lójú torí pé ẹ mú kí wọ́n mú ọlọ́ngbélé wọn lọ́wọ́ lásìkò náà ẹ kí wọ́n sì dé ọlọ́ngbélé wọn lọ́wọ́ lásìkò náà ẹ ẹjọ́ máa lọ lọ́wọ́ wọn lásìkò náà bá àáfàá fún wọn èyí tí wọ́n ṣe tí ò bá wọn ò wá máa wo ń tàn ju lọ wọn torí wọ́n mọ̀ wọ́pá àwọn dòǹgárì rẹ̀ kí wọ́n kó lẹ̀ ilé ọ̀bí jẹ́ pé bí èèyàn bá jẹ́ ẹni tó wà nípò tí èèyàn bá jẹ́ ẹni tó wà láàyè ọlá ó gbọ́dọ̀ jìnnà sí àwọn àáfàá tí ó máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún ọ tí wọ́n máa fún ọ ní ìtọ́sọ́nà kí agbára kó má bàa gún ọ kí ọlá kó má bàa rúbọ ọ lójú tó fi wá máa hùwà àgbèrè lórílẹ̀ òní mọ́ àwọn kùlàfà òrọ̀ṣìdónù ẹni rẹ̀ làwọn àwọn Abubakar Umar Usman Ali wọ́n ṣe ètò tí wọ́n tún gbọ́rọ̀ Ọlọ́run nígbà tiwọn náà anábì gan sallallahu alaihi wa sallam ó ní kí sàábé kó ka alìkùránì fóun àbí òsọ bẹ́ẹ̀ ó ní bọ́ọ̀ ní ṣe ka kùránì fún ọ́n gbò jẹ́ pé wọ́n lọ́lọ́run ṣe kíni lọ́lọ́run <laughs> kódà omi jáde lójú ànábì nígbà tó kà á débi tọ́lọ́run ti pé nígbà tí ìwọ òjíṣẹ́ nam wàkẹ́yífà mínkúlè ọmọtí ẹbàmìta ọlọ́ ní gbogbo ìran a kò wọn wá ìwọ́ wà jẹ́lẹ́rì ilé wọn lórí anábì ń bu omi lójú ń bẹ́ sọ́rọ̀tù bá kọ́rà kan yẹn ìsọ́rọ̀ mo fẹ́ ká wọ́n ara yẹn dápẹ́ máa wà mo fẹ́ ká kàràdà káwọn èèyàn ó lè wò torí pé anábì gangan nìyẹn wọ́n ka kùránì fún omi jáde lójú anábì nígbà tí wọ́n kàdé bẹ́ẹ̀ ó ṣe pàtàkì fún gbogbo ẹni tó bá wà nípò ọlá kóun náà ó máa gbọ́rọ̀ àwọn àfáà kéèyàn ó má bàa sọnù kọ́lọ́n kó ṣàánú wa kó fi ààyè ilẹ̀ fún gbogbo wa ká mọ̀ gbọ́rọ̀ ọlọ́run lẹ́yìn eléyìí àwọn aráàlú yẹn ìgbéraga ló ṣe wọ́n bẹ́ẹ̀ ìyẹn nù súrọ́tù kí láti lọ súrọ́tù yàásín ibẹ̀ láti lọ nínú súrà fúsì láti àtìká ayẹ̀lẹ́ ìkàrún tàbáwo súrọ́tù lè A'raf ẹ̀tìrì súra ẹlẹ́ẹ̀kẹrin àyà ìkọkànlélọ́gọ́rin lógójì súra 4 àyà 41 oníwọ́kàs fún anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀dàkùn ẹjá gbọ́ ayà yẹn suratul nisa naam fakaifa idha ji'na min kulli ummatin bi sha'idin wa ji'na bika ala ahula sha'ida fakaifa idha ji'na min kulli ummatin bi sha'idin وجئت بك الله لا hasbuk ó tó kò sọ pé sọ̀dákọ̀ lọ́wọ́ ọlánà ìlàdìm hasbuk ó omi wá ń bọ́ lójú Ànábì kí lọ́lọ́run bẹ́ ń bẹ́ ní ó ṣe wá إذا دينا من كل أمة بشهيد nígbà tá a bá mú nínú gbogbo ìjọ kọ̀ọ̀kan gbogbo ìran kọ̀ọ̀kan ṣàìdín ẹlẹ́rìí lé wọn lórí wàjí iná bíkà àwọn á jẹ́ kí wọn náà ó jẹ́ ẹlẹ́rìí lérí gbogbo wọn pátá anábìá wọn pé ah, òun ó jẹ́ ẹlẹ́rìí lórí gbogbo àwọn ìran wọ̀nyí kálẹ́ lómi kí làwọn ọmọ sí àwọ̀ rẹ̀ nìkan ah, àwọn tó bẹ́ẹ̀ anábì ń sunkún ni sallallahu alaihi wa sallam kí ló fà á tó fi sunkún ọkàn rẹ̀ ò le ọkàn rẹ̀ rọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ọba nínú súra ẹlẹ́ẹ̀keje nínú Quran Suratul A'raf Wọ́lákọ́lì dárọ̀ ọ́nàlìyà ànàmà kẹsì ìrọ̀ mìíràn ní wọ́n lè rí. لهم قلوب لا يفقهون بها وله أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك nǹkan ní bá skinny yẹn 170 kí ni 178 ni wọ́n kà yẹn. ok 179 sura 7 aya 179. kùlùbù láyé أولئك كالأنعام بل هم أضل أولئك هم Ọlọ́run ni wọ́n lákọ́ ní dàrọ́ ọ̀nà lìjà ànàmà àti dá fún iná já ànàmà kàbíràn nínà lìjì wàlẹ̀ ẹ̀ǹsì. Ìgbàgbọ́ Ọlọ́run sọ́nu sọ́ọ̀tù múlíkù náà dárọ̀ akóhùn filẹ̀ ardi wà ilé ìtòrìṣàhùn ìtumọ̀ rẹ̀ náà ni pé a ti dá kọlákóná fún iná mínà lè jí ní wà lè ń sì nú àwọn àlìjàn náà àti èèyàn kò sí ń torí wọn dá wọn jù náà lọ àwọn eléwọ̀n yìí wọ́n ní ọkàn ṣùgbọ́n wọn lè fi gbọ́rọ̀ ọlọ́run ọba ẹ̀ wọ̀n wọ́n ní àwọn ojú ṣùgbọ́n wọn ò lè fi ríran ọmọ létí téèyàn fi gbọ́rọ̀ ọlọ́run ọba ayé kò sí fún wọn ojú kò sí gbogbo àwọn tá a wí wọ́n dà gẹ́gẹ́ bí màálùú ọlọ́run ni wọ́n tiẹ̀ tún nù ju màálùú lọ torí pé màálùú yóò bá ní pọ̀pá kan ṣoṣo náà ni fúlàní fi da igba màálù ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí igba áyà kò yí wọn padà sójú ọ̀nà ọlọ́run. wọ́n ti ẹ̀ tún sọnù ju màálù lọ. ìka òmùlẹ̀ lọ́ọ̀fì ló gbogbo àwọn wọ̀nyí àwọn tí wọ́n ti sọ kànù. So níbi ọ̀rọ̀ ọlọ́run ọba ni wọ́n ẹni àánú ni wọ́n. Olùkú ni a ó ní ya nílà òyòrò. Nam. Tàrà Àwọn olìyá àwọn ọ̀rẹ́ ọlọ́run, àwọn olọ̀rẹ́ ọlọ́run, àwọn náà ni Mùtàkùn olùpáyà ọlọ́run lọ̀rẹ́ ọlọ́run ọkàn tí wọ́n ó ní ojú inú ọkàn wọn ó lójú. tààrà máa láyà ọ̀nà ìmọ̀ òṣèrò náà. tààrà máa láyà ọ̀nà ìmọ̀ òṣèrò náà. àwọn ojú mọ́kò gọ́tà ojú mọ́kò kòtò ìtọ́jú tí wọn ò rí ojú àwọn ọ̀rẹ́ ọlọ́run rí òun náà ni mo ṣàlàyé lẹ́ẹ̀kan pé àwọn ayatollah àṣàríyà àwọn àmì ọlọ́run ọba tó yàtọ̀ sí àwọn èétà lè fojú rí bí òkè bí ilẹ̀ ṣùgbọ́n àwọn àmì ọlọ́run ọba tí ó jẹ́ kí làákàyè wa ó ṣẹ́rí sí pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run gẹ́gẹ́ bí Quran àwọn ò mọ̀ rí ṣùgbọ́n àwọn tọ́kàn wọn ti dípa tójú inú wọn ti fọ́ yìí àwọn ò ní rí i yóò mọ̀ wá jẹ́ òpinya láàrin alimutakun olùpáyọ̀ ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run àti àwọn kàfírún mukadibun àwọn kèfèrí olùpẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ̀ nítàwọn ò láti jẹ́ àríwòye fún wọn kí wọ́n sì sẹ́rí sọ́dọ̀ ọlọ́run wà láàrín àwọn ọmọ rí àyà 146 inú sọ́rọ́tù àráfù náà ọlọ́run ní sa asrifu àni àyà tilẹ̀ dínà yàtàkàbàrú na fil ardi bi ghayri